الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ليس تأكل الكرة بإسلام الإسلام nípa او obìnrin tọ́nà wọn bá ṣe kíkà látàrí pé mọ̀lẹ́bí wa ni wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ àlàyé nípa àwọn ẹni tó lọ́wọ́ bá ti lé ìwọ̀n fún aláṣẹ nípa ní wípé lọ́ọ̀yà ẹnì kan náà ló lọ rì wá àbí nítorí rírìn àbí nítorí dídánà àwọn eléyìí náà jẹ́ méje gẹ́gẹ́ bí ọlọ́mọdé wa ti sọ wípé. وأمهاتكم اللاتي أرضعنكم àwọn ẹ̀yà tó ṣe fún àwọn ni wọ́n rí wa wọ́n fún wa ní ọyàn ní ìgbà tá a wà ní kékeré nígbà tí mímọ ọyàn nìkan tó fún wa ló ń jẹ ẹni tó rí wa nígbà yẹn tí èsì sùn ló bí wa jáde láti inú rẹ̀ ṣùgbọ́n wọ́n pé amọ̀ọ́yà rẹ̀ ní ìgbà tá a wà ní kékeré tí ọ̀nà ẹjọ́ ń jẹ fún wa eléyìí sọ fífẹ́ ru obìnrin bẹ́ẹ̀ lè wọ̀ fún wa ó ti di yá wa látàrí kó lórí wa ìyá látàrí kó lórí wa èéfè yá wa látàrí kó lóbi wa tá a bá kú kò ní jogún wa tó náà bá ti kú àmì jogún ẹ̀ ṣùgbọ́n ìyá wa ló jẹ́ nípa rírè tó lè wà èèyàn gbọ́dọ̀ sọ fún fún fẹ́fẹ́ àmọ́ ìgbà tó gbé ó ti fẹ́. ẹni tó wá rí yàn yìí bàbá àjẹ́ pé ọmọge ni bàbá àti jẹ́ abilékọ bàbá àti jẹ́ ọ̀dọ́bìnrin tàbí ẹni tó ti dàgbà ó ti kú àbí ń bẹ láàyè obìnrin bá èèwọ̀ ní káfẹ́rù rẹ̀ màmá wa ni bàbá àjẹ́ pé kò sí láyé má ṣùgbọ́n tó bá sọ ikú ti lọ́kọ̀ àbí òsì lọ́kọ̀ ìyẹn tó bá ṣeé ṣe kí ọmọge obìnrin tí ò lọ́kọ̀ọ́ kó lómi lọ́yàn tó bá gbé gbèsè kó lómi lọ́yàn tó wá fa ọyàn rẹ̀ yìí eléyìí ọ̀sọ́ lè wọ̀ fún tọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bá ti ṣe sọ ọyàn téèyàn ò mú ìgbà téèyàn ò mú kí ọ sọ ọ́ lóbìnrin mú yàn rẹ̀ bẹ́ẹ̀ lè wọ̀ fún òun náà lè dá a mú nígbà tá a wà ní kólóró tí ọ̀yàn mímu nìkan jẹ́ oúnjẹ fún wa bí ẹgbẹ́ ti wá nínú àdìsá nígbà Muhammad sallallahu alayhi wa sallam pé ìnàmọ́ rọ̀bọ́ àti mìíràn mẹ́jà rírì tó máa ń lapa òun náà lè ti ọwáyé nígbà tó nìkan tó láti ṣoògùn ebi fún yà. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí èèyàn bá ti dàgbà ló jẹ́ pé ọyàn báwo ni ó yóò dání ìgbà yẹn kò sẹ́nìkan lè wọ̀ fún ọ. láti mà pé ìyapa inú bẹ láàrin àwọn olùmọ̀ wa nípa òdiwọ̀n fífà téèyàn pa ọyàn obìnrin yóò fi sọ̀rọ̀ obìnrin bẹ́ẹ̀ dè wọ̀ fún yàn. lọ́dọ̀ imam malik rahimahullah ta'ala àwọn sọ yìí pé sífà mẹ́ta àbí ju mẹ́ta lọ ni ó sọ obìnrin tá a fọ ọyàn rẹ̀ dè wọ̀ fún wa. ìyẹn ni pé tó ń bá wọn polówó bí ọdún kan àbọ̀dún kan lé díẹ̀ tí o sì máa jẹ nǹkan mìíràn ju ọyàn lọ tó bá fa ọyàn obìnrin lẹ́ẹ̀kẹ́ ní ẹ̀kejì ẹ̀kẹta obìnrin yẹn di màmá fún torí àdìsí alẹ́gbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tónilá tuharrimul mọ́sọ́tò wàlẹ̀ mọ́sọ́tà fífà kan àbí fífà méjì tọ́mọ bá fọ́ ọyàn kò ní ìsọrú obìnrin tí wọ́n fọyà rẹ̀ lè wọ́pọ̀ mọ́ ó túmọ̀ sí pé látòrí mélòó ló ti bẹ̀rẹ̀ nu látòrí mẹ́ta. tó Imam Ahmad rahimahullah àwọn sọ pé fífà tí yóò sọ obìnrin tí ọmọ fọyà rẹ̀ lè wọ̀ fún ọ jẹ́ fífà márùn-ún jù bẹ́ẹ̀ lọ wọ́n bẹ̀rẹ̀ látòrí márùn jù bẹ́ẹ̀ lọ ẹ̀ríkẹ́ ẹnu kò lórí pé fífa ọyàn obìnrin fọmọdé kékeré yìí máa sọ̀rọ̀ obìnrin bẹ́ẹ̀ di ìyá fọmọ tó bá sì di ìyá fún ti dèwọ̀ fún láti fẹ́ ṣùgbọ́n ìyapa ti ń bẹ láàrin wọn ni òdi wọn fífa mélòó Imam Ahmed tó ń sọ ike fífa márùn àwọn fi ẹ̀gbà wá tó wá lọ́sọ̀bọ̀ ìyá ńlá wa Àìṣà. rọ̀bí ọlọ́ọ̀bù àná wọn fi bẹ̀rí níbi tí àìsà ti sọ pé ń bẹ nínú tá a kà nínú alukur'an ife fífa ọyàn lẹ́ẹ̀mẹ̀wàá ìní máa sọ ọlọ́yàn yẹn di èèwọ̀ fọ́mà ṣùgbọ́n sáré ti sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run ọba kúrú sí márùn ọlọ́run kúrú sí márùn eléyìí ni imam ahmed ló ń gùn lé táwọn ti sọ yìí pé fífà kan kọ̀tòbìnrin lè wọ̀ bẹ́ẹ̀ fífà méjì mẹ́ta mẹ́rin títí tí ó fi pé márùn. eléyìí túmọ̀ sí wípé ó yẹ kí gbogbo àwọn abilékọ àwọn ìyábìnrin wọn máa mójútó ọmọ wọn dáadáa ọmọ rẹ ó ti pé wọn ló bí ó ti pé ọyàn rẹ nìkan ló máa ń mú un. mójútó dáadáa má jẹ́ ẹni tí ọkàn gbọ́ ọmọ kalẹ̀ kẹ́nikẹ́ni sẹ́yìn pé ńgbà tó ọmọ bá ń sunkún tó bá rẹ̀ títí tọmọ ọ̀fẹ́ ó lè débi wípé ọ̀kan nínú àwọn obìnrin tí ń rẹ̀ ó lè sọmọ lẹ́nu irú rẹ̀ máa ṣẹlẹ̀ púpọ̀ yọ sọmọ lẹ́nu ọmọ sì fà ọmọ bá fà á ìyá ń lé wọ̀ ó sì lè fà á lẹ́kẹ̀rin ẹ̀ karùn ọ̀rọ̀ ìmọ̀mọ́ ahmed ìyá ń lé àwa fura ti ṣẹlẹ̀ kọ́kàn dọjọ́ ọ̀la ó jẹ́ pé ọmọ wa ọ̀rọ̀ ma màmá tó rèérí o kó ló ń fẹ́ fẹ́ ọ̀tọ́kọ́fẹ́ náà fi ṣẹ̀ríà nítorí pé ọmọ màmá tí ó ọmọ ìyá rẹ̀ nù látàrí kan náà. tí òun fàárí o náà lọmọbìnrin mú ọmọbìnrin ti dọmọ ẹ̀yà rẹ̀ àti ya fọmọ ẹ̀yà wa tá a jọ jẹ́ tí ọgbà ọyàn àyà kan náà orí ọ̀dọ̀ àwọn obìnrin wọn kọ jùlọ nígbà tí wọn bá wà níbi tí wọn ti dùn jọjọ àbí ni wọn ń ọmọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ọ̀sán sọ máa lẹ̀ ni ọ̀kà tí ń ro ó ti gbáǹkà lé lọ́wọ́ rẹ̀ ọmọ máa ń ké ẹ máa ń ké sí i lọ́mọ pé àtẹ́jú rẹ ti pọ̀ jù àtẹ́jú rẹ ti pọ̀ jù àtẹ́jú rẹ pọ̀ jù náà lẹ́nìkan ọ̀gbọ̀ nígbà tó ń bá rẹ̀ títí lọ́ba gbọ́ yẹn sí lẹ́nu. tó bá wá ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la wípé ọmọ ó wù láti fẹ́ ọmọ arúgbó yá yẹn ẹnìkan gbèrú ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ńjọ́ náà kódà ìyá tó fún ní ọyàn yẹn lè ti kú ìpètọ̀ ẹ bá ti gbọ́ nù òfin ṣẹlẹ̀ àwọn lè fẹ́ra wọn tọrọ mọ ìyá ni wọn nípa rírì wọn láti bó síbo à ń jọ báyìí báyìí báyìí báyìí báyìí ẹ wá pé yonke ta ni ọfẹ bà nǹkan jẹ́ ni nítorí òun rí lọ́sọ ọ̀ràn yẹn sì ní kọ́ sọ torí ẹ ìyá wa tó rìn wá a gbọ́dọ̀ o ọlọ́ni wà akhawatukum min ar-rida'a àwọn ọmọ ẹ̀yà ń tẹ́ ẹjọ́ gba ọyàn ẹ̀yà kan náà ìwà ló jẹ́ títí kẹ́ ẹ fẹ́ wọn o àmọ́ ma afisọ́dọ̀ ẹnìkan kíkọ́ máa bá wa rèé ìyá tó bí ọyọ ti kú ìyá tó bí kò tí ì kú ìwọ́n kò lómi lọ́yàn gbogbo oògùn tó lò kò sí sẹ́ńpù kó mi ọ̀sán lọ́yàn rẹ̀ àbọ̀mí tẹ́ ń bẹ lọ́yàn rẹ̀ ó lóun ò lè rí ọmọ kankan kò lè rọrùn fóun gbogbo bó tilẹ̀ wù kọ́ jẹ́ àwa wá obìnrin míì fún kíkọ́ máa bá wa rí ọmọ yìí ẹ̀yìn sì ti mà sẹ́ni tí ó ti tẹ́ rírí ọmọ á jẹ́ kó náà pẹ́ tó bímọ náà lọ́mọ tí ń rè lọ́wọ́ ló mú kó mi ọ́ wà lọ́yàn rẹ̀ àtùkù tá a wá gbé ọmọ sí ọ̀dọ̀ rẹ̀ sí kíkọ́ máa bá ní rèé ó ti dédé ìgbà tí òun náà rí ọmọ tiẹ̀ ọmọ tí ẹ ti rìn ọjọ́ obìnrin ọmọ tí wàá tá a gbé fún rè òǹjọkùnrin ọ̀tọ̀ ni bàbá tó bí eléyìí ọ̀tọ̀ ni bàbá tó bí eléyìí ọ̀tọ̀ ni màmá tó ti bí àwọn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn màmá wọn ṣùgbọ́n wọ́n ti dọ́mọ ẹ̀yà nípa àyà tó kékeré ni tó rè wọn. bẹ́ẹ̀ wọ́n jọ rè pẹ́ àbí ọwọ́ àwọn ọba ọjọ́ kan náà lélẹ́yìí rè lọ́dọ̀ rẹ̀ á ti sọ wípé òdiwọ̀n nù ṣàlàyé òfin wọn ṣáájú màmá tó ríyàn ọpẹ́ téèyàn fi ń rìn lọ́dọ̀ rẹ̀ àbí kò pẹ́ èèyàn gbọ́dọ̀ fi ọmọ rẹ̀ nítorí pé ọmọ rẹ̀ ó ti di ọmọ ẹ̀yà wa nípa rírì a ò sì gbọ́dọ̀ fi ọmọ ẹ̀yà wa torí ẹ̀ àwọn méjì yìí làwọn tọ́lọ̀ wọn bá wa. tọ́sọ nípa wọn nípa àwọn ẹni tí rírí kí máa sọ ọ́ dé ìwọ̀ láàrin ara wọn. ó sọ fún wa nípa ìyá wa tó rè kí èso ló bí wa. ó sì sọ fún wa nípa ọmọ ìyá wa tá a dìjọ gba ọyàn kan náà lọ́dọ̀ ìyá kan náà. àwọn méjì sọ fún wa sallallahu alaihi wa sallam ń ṣàlàyé síwájú gẹ́gẹ́ bá ti mọ̀ pé as-sunnatu mubayyinatun lil-Qur'an wa mukhassisatun lahu wa muqayyidatun li mutlaqihi bal wa atiyatun bil-ahkam al-jadidati az-za'idati 'ala al-Qur'an sunna máa ń ṣe àlàyé al-Qur'an. ó sì máa ń la ohun tí wọn ọ̀la nínú àkùrán ó sì máa ń ṣẹ̀fọ́ sí wẹ́wẹ́ ohun tí wọ́n ta ń kókó kọ́dà gan a máa mú àwọn àdájọ́ tuntun wá tí ò sí nínú àkùrán. torí ẹ̀ nínú súnà anábì sallallahu alaihi wa sallam anábì sọ fún wa pé yahrumu min ar-rada'ati ma yahrumu bin-nasab látàrí rírè gbogbo orú àwọn ẹni tá a pè léèwọ̀ gbogbo orú àwọn ẹni tá a pè léèwọ̀ látàrí jíjẹ́ mọ̀lẹ́bí àwọn náà máa dé ìwọ̀ látàrí rírè méjì lọ́lọ́ sọ fún wa bí tó nà wá fi hàn pé gbogbo àwọn yòókù tọ́lọ̀ tó sọ nípa ìjẹ́ mọ̀lẹ́bí àwọn náà tún wọ ọbẹ̀ nípa kíni nípa rírè nínú àwọn tọ́lọ̀ tó sọ náà Kùránì nínú àtọ́lọ́ sọ náà fún wa nípa jíjẹ́ mọ̀lẹ́bí tí ò sọ nípa rírì tí súnà sì ní àwọn náà wọbẹ̀ àwọn náà ní àmàtùkùm nínú rọ́bà ẹni tó jẹ́ àbúrò bàbá ìyá tó réyàn àbẹ́gbọ́n ìyá tó réyàn obìnrin tọ́jà àbúrò ìyá tó réyàn àbúrò bàbá àyà tó réyàn lẹ́gbọ̀n bàbá àyà tó réyàn a ò gbọ́dọ̀ fẹ́ wọn tẹ́lẹ̀ bó ṣe ní fẹ́ wọn tẹ́lẹ̀ bá jọ jẹ́ mọ̀lẹ́bí àbúrò ìyá rẹ̀ àbẹ́gbọ́n ìyá rẹ̀ lọ́kùnrin àbí lóbìnrin dáfẹ́ wọn kékeré ọjọ́ yìí bẹ́ẹ̀ náà ni àbúrò tàbẹ́gbọ́n ìyá tó rí ọ̀hún. wọn lọ jẹ bàbá kan náà màmá kan náà bákan náà kọ́ọ̀lá tukùn mi lọ́rọ̀ bọ́ à àwọn ẹni tó jẹ́ pé ọmọ ìyá ni wọ́n jẹ́ pẹ̀lú ìyá rẹ tó rí ọ lágbọ́n ìyá tiẹ̀ kọ́ gbọ́dọ̀ fẹ́ wọn. bẹ́ẹ̀ náà ni banatul akh àwọn ẹni tó jẹ́ ọmọ fáwọn ọmọ ẹ̀yà rẹ tẹ́ ẹjọ́ gbọ́ yẹn kan náà ọ̀gbọ́dọ̀ fẹ́ wọn. yẹn fáwọn ọmọ màmá òun lọ́kùnrin táwọn bá bímọ obìnrin ọ̀gbọ́dọ̀ fẹ́ wọn. wa banatul ukht bákan náà àwọn ọmọ táwọn ọmọbìnrin màmá tó rí ọba bí ọ̀gbọ́dọ̀ fẹ́ wọn. gbogbo àwọn eléyìí náà wọ̀ bẹ́ẹ̀ òní tí súnà tó fi tó tún fi yé wa wípé yàrúmù nínú rọgbọ àti máa yàrúmù bìnnẹsẹ. eléyìí jẹ́ báwọn. ọlọ́run ọba wa ń sọ fún wa nípa àwọn ẹni tó jẹ́ pé àwọn tí wọ̀ fún wa láti fẹ́ látàrí àná látàrí dídánà sọ̀rọ̀ kí tẹ́lẹ̀ kó tó di pọ̀ fẹ́ àwọn ibi tó fẹ́ àwọn èèyàn mẹ́wàá rẹ̀ kò tóbẹ̀ tóbẹ̀ láti kà lọ jálù wọn lé wọn. ṣùgbọ́n ṣe tó ti fi ọmọ wọn báyìí nǹkan kan ti sòyìn pọ̀ màmá ìyàwó òun náà ti ní ipò kan míì tó tún tù ọ sí yàtọ̀ sí má ti tẹ̀lé máa wọ̀ ọ́ tẹ́lẹ̀. ó ti dìyàwó ọmọ wọn ó ti ọmọ wọn àwọn àbúrò ìyàwó rẹ àwọn ẹ̀gbọ́n ìyàwó rẹ kọ́dà bí èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò ní fẹ́ jọ jókòó pẹ̀lú wọn bí kan náà kí pa yín ṣe tó ti fẹ àbúrò wọn àbẹ́gbọ́n wọn ti di èèwọ̀ làwọn dà fún ọ títí kan fẹ́ wọn kọ́dà kó ṣe pé lọ́wọ́ ọgbà tí àǹtí àbábúrò wọn bẹ̀ lọ́ọ̀dẹ̀ rẹ̀ pẹ̀lú yóò fi hàn ọ́ ìpè látàrí ipa àtúnjọ dáná àwọn kan ń bẹ o tó ṣe pọ́ lọ́wọ́ bá ti léèwọ̀ fún wa láti fẹ́ yàtọ̀ sí ìgbà tó bá ti lè fẹ́ ọmọ ńlẹ̀ kan àwọn kan ń bẹ tó lọ́wọ́ bá ti léèwọ̀ fún wa láti fẹ́ mbẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ sísàlàyé wọn fún wa pẹ̀lú pé wà ummahatu nisaikum àwọn àyà àyàwó yín àwọn àyà àyàwó yín ìyá tó bí ìyàwó rẹ èèwọ̀ ní kọfẹ́ pẹ́yà ọ̀mọ́tàní jẹ́ yà àyàwó onáà ní kullu imra'atin laha ala zawjatika wilada gbogbo obìnrin tó ṣe pé òun ló bí ìyàwó rẹ lọ́mọ ìwọ ló jẹ́ kíkẹ́ ká fẹ́ irú ìyá náà bákan náà ìyá tó tún bí àwọn náà àgbọ́dọ̀ fẹ́ wọn ìyá ńlá rẹ̀ wọn bá jìnnà sí títí pé ìyá ìyá ìyá ìyá ìyá ọ̀gbọ́dọ̀ fọ́kàn nù wọn. torí ẹ̀ tá a bá ti lè fẹ́ ọmọ a ti fẹ́ ọmọbìnrin a ti so ìdì yálà a ti jẹ̀gbádùn ìyàwó yẹn àbá a ti jẹ̀gbádùn rẹ̀ wọn làwọn kọ̀ọ̀kan wà wọ́n pè ní sọ̀wọ́ olùdákọ̀lẹ́bí hàn amúlẹ̀mìyẹ́kọ̀lẹ́bí hàn pé ó ti wọlé àbí èsì wọlé wọn ń belé yẹn bí bá wa sọ̀rọ̀ nítorí pé ẹ̀kọ́ ti pọ̀ jù nínú ẹ̀sìn Islam tó yẹ ká mójútó ọ̀rọ̀ sọkúsọ kò sí ní Islam torí ẹ̀ ẹ̀rí táwọn olùmọ̀ọ́mọ̀ sọ pé ó ti wọlé àbí èsì wọlé torí tó bá ti wọlé sọmọ pé kò sí tó di ọlọ́nà láti jẹ̀gbádùn tọ̀ tí o bá ti wọlé ó túmọ̀ sí pé ẹ̀ sì yọ wà lẹ́yìn nìkan tóbi ni ẹ bá ti wá jẹ́ pé ó ti wà pẹ̀lú rẹ̀ but ìyàwó lè má wọlé rẹ kọjá pé ibìkan lẹ ti lọ pàdé náà ẹ ti so ìdì ẹ wá fi pàdé tó tẹ́lì kan ti lọ ara yín tọ eléyẹn á sọ ti segin ó ti wọlé nu ìwé dáńdé ọ̀nà dáńdé ọlọ́nà tọ lábẹ́ òfin ìyàwó tá a fẹ́ so ìdì lórí ẹ̀ kò ń jọ ma nígbà tá a so ìdì fún ọmọbìnrin yìí báyìí a ti jẹ gbádùn rẹ àbá a ti jẹ gbádùn ẹ̀. ìyẹn ni kó ti wọlé àbí ò ti wọlé ọwọ́ fáṣọ ìdì fún fún ọmọ ó ti sọ̀yá dé wọ̀ ọ gbọ́dọ̀ fẹ́ ìyá rẹ̀ láéláé ìyẹn ni kó bá ti sọ ìdì fún ọmọ ọ wọlé àbọ̀rọ̀ yín dàrú lẹ́yìn ọ̀rẹ́ ìfọ̀wọlé má lọ́wọ́ lọ kọ́ ọ lẹ̀ ọwọ́ anìjọ nígbà tí tọmọ ọ̀bọ ti jẹ́ fẹ́ yà á eléyìí Islam ọ̀farahàn nígbà tọ́lọ́wọ́ bá ti ṣe dojú fún ọmọ ọ̀sá ìfọn láti fẹ́ ìyàmọ́ láéláé bọ́yá ìyàwó yìí padà kó wálé rẹ àbí kò fẹ́ kó wálé rẹ lẹ́yìn jẹ́bẹ̀ afẹ́yà kókó ọmọ kó ọmọ afẹ́yà kàkàtà ni o láwọn ọ̀faramọ́ o títí ó sì dáńkọ́ ọ̀tá náà ló kọ́ ọ̀rẹ́ ọmọ ìjẹ́ láéláé ẹnìkan ẹnìkan ẹnìkan pè é ó sì béèrè ó ní ẹlẹ́kùn ẹ̀jọ́ báwo ni kí n ti ṣe mo lọ́mọbìnrin àfẹ́sọ́nà kan tó ti kí gbogbo ìgbà tí èmi pẹ̀lú rẹ̀ bá ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ arò ń a máa ń gbàdo ebi kó máa tọ̀tọ̀ ìgbé sára mi bẹ́ẹ̀ náà ni tíya rẹ̀ bá ń bò sọ̀rọ̀ lórí fóònù à àwọn òṣèlú lẹ́sẹ̀ lọ mẹjọ ayé ti ọjà ọmọ lọ ń fẹ́ kí ló wá sí ọ tó tún ara rẹ múùbù bí ìyá bá ń bọ̀ sọ̀rọ̀ mo fẹ́ fi ọmọ jẹ mo fẹ́ fi ọmọ àbúrò fi ọmọ tó fẹ́ ya rẹ orílẹ̀ èlé ìlànà sọ fún pé àrùn dọ̀ láàmú ọ̀gbádùn ara rẹ ò gbọdọ̀ múùbù kankan nígbà tó ń bá ya ìyàwó rẹ sọ̀rọ̀ ìyàwó àfẹ́sọ́nà dánú bá torí ẹ̀ fi hàn sọ̀rọ̀ àkùnfí ọ̀dà rẹ̀. bákan náà obìnrin tó dẹ́gbẹ́ gẹ̀ẹ́sọ̀ ló fi ìyàwó rẹ̀ ṣùgbọ́n lórí ló fún lọ́yàn eléyìí náà ìwọ ló jẹ́ lórí rẹ̀ tó fọ̀fẹ́ láéláé torí yàtúrùmù mi lọ bọ́ bọ́ àti máa yàtúrùmù mi lọ lẹ́sẹ̀. bákan náà nínú àwọn ẹni tó ti gbé ìdí àná ó máa ń sọ wọ́n dé ìwọ̀ àwọn náà ni rọbáìb rọbáìb òun náà lọ́mọ ìyàwó ọmọ ìyàwó tá a fẹ́ tó ti fi fẹ́ lómi káwọ́ tó fẹ́ eléyìí jẹ́ púpọ̀ ọ̀rọ̀ bí dà obìnrin tó fẹ́ ó ti fẹ́ nìkan tí wò tó fẹ́ ọmọbìnrin tó wá fi fẹ́ lómi yẹn.